oṣù àṣẹṣe àti kẹ́bíyèsí kẹ́kẹ́ tìbí káfọwọ́sẹ̀ rọ́bọ̀ ẹjọ́ abúdàgbàsó ẹjọ́ abúdùgbàsókò ẹlọ́dàgbàsó àtẹ̀lé ìtọ́lé ìrọ́dàgbà àtẹ̀lé ìjárí síwájú ló bá jẹ́ bá bá ti bẹ̀tẹ̀ bá bá mú kúrò ní àtúntì bí ẹ̀rẹ̀ mọ́ ẹjọ́ ẹjọ́ abúdàgbàsó ẹjọ́ afọwọ́sowọ́pọ̀ tó gbé yẹ̀mọ́ lárugẹ ọmọ ẹ̀ka mọ́lúsàbí ẹ̀lọ́mọ ẹ̀ka ẹ̀ka mọ́lúsàbí ọ̀gbìn gbọ̀ngàn ó yẹ ẹ̀jẹ̀ lánàá sí òun ẹ̀jẹ̀ aláàbò ẹ̀jẹ̀ pàṣẹ tẹ̀lé ọmọ ọmọ jẹ̀gbẹ́jẹ̀gbẹ́ra wọn ẹjẹ́ àjọ ṣe ẹjẹ́ sọ̀rọ̀ kí ẹdẹ ẹ̀mọ̀ kú àrògbò ó yà ẹjẹ́ àjọ ṣe o. yóò bá dé jọ yóò bá ìyá ọmọ ọlọ́sàdé wà nígbà ọmọ ẹlẹ́rọ ti ń jẹ́ fún ẹjẹ́ ṣe bá ẹ̀dá ìjọba àdélé ti dé o àdélé ti dé báyìí wọ́n dún ẹ̀ ẹjẹ́ àpò òun fi ṣẹlẹ̀ ó yá gbé kẹ́mi gbé ẹ jẹ́ jùmọ̀ gbé gbé kẹ́mi gbé ọmọ Yorùbá ó yá mo wò ó nínú mo wò ó mo ti gbé àtẹ̀jẹ́ tí mo ń sọ ó yá ẹjẹ́ bá ti dì ẹjẹ́ jẹ́ sí kó lè bá àwọn ò bá ti gbà wá a ò bá bàtẹ̀ wá kó lè dá lé kó lè tẹ̀lé kó lè sọ̀wá lé ẹ̀ kó lè tẹ̀lé kú ẹ kó kó tẹ̀lé kú náà lọ́ọ́ lọ́mọ ẹ yẹ òkú ní ọmọ náà gbogbo wa la rí gbogbo wa la wò ló ṣe ń lọ àwọn olówó ti tẹ sẹ́wọ́n tán nínú tẹ́sán adélélẹ̀ Yorùbá òmìnira lẹ̀ Yorùbá ó máa tó dé ẹ bá ti gbọ́ pàdé létí dé ẹ sọ̀pọ́tì wọn òmìnira lẹ̀ Yorùbá òmìnira lẹ̀ Yorùbá là ń sọ ń pa ẹ̀ ìyàwó Abíọ́lá ló máa tẹ̀lé wọn wá ìyàwó Abíọ́lá mo dúpẹ́ onítìrí aya Abíọ́lá. ọlọ́mọ bí ẹ̀jẹ̀ wọn ṣe ṣe ń bọ́ tí wọ́n jìnnà orí tí wọ́n jìnnà. òmìnira la fẹ́. Báwo jẹ́ gíga wọ Nàìjíríà fọ́jọ́ o? Tó ti sọ, tó ti sọ Ìyàwó bẹ dá Yorùbá ní báyìí. ń jẹ́ lónìí yẹn, owó náà ni, owó náà ni, a fún yín lówó ọ̀dẹ̀ èlò èlò ẹ bá gbowó ọdún mẹ́rin ẹ padà jìyà ẹ ẹ jìyà ọdún mẹ́rin owó náà ló bà yẹn jẹ́ ọ̀n bẹ̀rẹ̀ sọ́sọ́ pé máa fún un lówó. ká tún nàìjíríà ṣe o ẹ jẹ́ kí nàìjíríà já o. ó sún mi o wọ́n sọ̀rọ̀ yorùbá nation ṣe sọ̀rọ̀ owó pé ṣé owó ni wọ́n máa fún un lówó ọ̀dẹ̀ ẹ̀kọ́ owó nígbà náà ọjà wọn ò tọ́jú ọjà everything. from around anybody around anybody dúró lóòtúra àwa òkè ọmọ ẹran jẹ egun. wọ́n ní bẹ́ẹ̀ fún wọn. ẹ̀lẹ́rìí ló ẹlẹ́dàá yẹn náà. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró àwọn wà lẹ́yìn yìí náà. sálókù lẹ́yìn. ilẹ̀ yóò bá ti dúró ebi tó pa wá ti pọ̀ jù.